Èdùmàrè tó kọlà ọwọ́ wa ó ti mọ ohun tí a fẹ́ jẹ́ ó ti mọ ohun tí a ò jà ó ti mọ ohun tí a ò jà lọ́la ó ti mọ̀ gbẹ̀yìn wa ó jọ bí òwe ó jọ bí òwe ó jọ bí òwe gbódòrógún. ìkìlọ̀ ìwà fẹ́ni tó bá fẹ́ gbọ́ fàgẹ̀rẹ̀ àṣẹgbẹ̀fà fálùlù agẹrẹ àsun ẹgbẹ̀je kí ló kúkú ṣe ta kúlùlù agẹrẹ gbókú ya àrùn ọpọ́n ìta ọ̀run ọ̀pẹ̀lẹ̀ jẹ́ gbóhùn lọ́rùn rẹ̀ tá a bá fi gilugi àgbóhùn gi bá a bá fọ̀ pẹ̀lú ọ̀pẹ̀ àgbóhùn lẹ́nu ọ̀pẹ̀ ọ̀pẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ojú bala níyì òkun gbódòrókun ó tún jọ bí òwe. Èdùmàrè tó kọlà ọwọ́ wa ó ti mọ ohun tí a fẹ́ jẹ́ ó ti mọ ohun tí a ò dá. ifá ní ńlá bojú kúgú oṣù múrẹ̀rẹ̀ níyì ẹ̀rẹ̀hẹ́rẹ́ bi lé jẹ̀gẹ́ ọdún jọ bí èsìn ọmọ kẹ́yìn wọn léńje léńje ọlọ́dún wa kadún rẹ̀ ò pé àkànàmọ̀gbò kó kì í pọdún jẹ àrìmọ́ wù kúkúkúkú nítòdò ọ̀pá kẹrẹ talágẹmọ kò sẹ́ni tó mọ̀ bí òjò bí òṣè Ṣàngó ẹni mọ̀ bí òjò ẹ pé kó wá wí aníkọ́mọdé ọtọ́jú èṣù ọmọdé ń tọ́jú iṣẹ́ iṣẹ́ tó fa lẹ́sẹ̀ fàárọ̀ ṣe ìrọ̀lẹ́ ọjọ́ kan lè sùn ọ́ gbàdánù. pàǹkẹ́rẹ́ hmm, jẹ́wé ní awonú gbó agboru kulẹ̀kulẹ̀ awo girigiri do igbó jẹbọtá igbó wà láyà pínpín adé afún bìrù pọ̀rọ̀ tí lọ wo fa alákọ̀lé làǹgbà bìrù pọ̀rọ̀ ifá alákọ̀lé sẹ́ hmm. bàlà. Hmm ifá jẹ́ kó yé wa wípé ọdún ọdún ní tá a fẹ́ ṣe yìí olódùn onígbọ̀ngbọ̀n kan sí pẹ̀lú olóṣì lárinrin ó ní ṣùgbọ́n o ó wá kẹsẹ̀ kan bì kẹsẹ̀ kan lẹ́nu ẹsẹ̀ kan òde ó ní ká fohun èṣùfẹ́ṣù ó ní torí wípé kíni èṣù lè dá sí ọwọ́ ẹ nínú oníyangí má bà tèmi jẹ́ epo ni mo rù oníyangí má bà tèmi jẹ́ o wọ́n ní ká mú tẹ̀sù ṣe ká fẹ́sù ní tiẹ̀. ẹ ẹ fáwọnde ẹ n tó bá ti yá pẹ̀ tó pẹ́ mọ́ ìgbà tí ifá ti fọ́nà wa ẹ ká ṣètò bí ó ṣe ṣètò gbogbo nǹkan ètùtù tó fi lọ sí ọtí yá. ẹ ẹ̀yin ìlú mo kí yín o kábíyèsí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọdún ti wọlé o onífá ti dífá wọ́n ti sọ gbogbo nǹkan tá a ṣe ìtọ́nífà sọ ni pé kó tó di pa àsọdún wọ́n ní kakọ́ jẹ́ kí àwọn eégún jáde kí wọ́n yí gbogbo òlù ká pátápátá. kí wọ́n wọṣọ ńlẹ̀. <laughs> lẹ́yìn ìgbà náà wọ́n wá ní ká bọ èṣù pàápàá jùlọ lórí ogun tí gbódórógún fẹ́ lọ kó lè lo náà kó lè jàjà ṣẹ́gun. ṣé bàálà òkú òun. bàálà gbogbo ń tẹ́ wí lọ́ọ́ bá gbọ́ wọn ó sì mú un ṣàlóògùn gbogbo ń tẹ́ bá lò ẹ ṣáàjì àgbọ́ kí ọba ó gbé rán wá sí yín. léèmù mi mọ̀mọ́ jẹ mọ̀mọ́ jẹ abimile ọgbọ́n ọtọ́ mi lè mọ̀ràn èmi náà gbọ́n ṣáṣá bíi fa ṣé gbogbo tó wá jẹ́ tọ̀ tèmi tó yẹ kí n ṣe fẹ́yìn olóye tẹ́yìn olóye ní òmù tí tẹ́sí fáwọn aráàlú ṣéyìn ni ó wà á kò lè há <laughs> kò lè há àmọ́ lákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ná lórí ọ̀rọ̀ onífàdé etí hmm. ẹ má jẹ́ akọ́rọ̀ fàdà nù ẹ má jẹ́ akọ́rọ̀ fàdà nù lórí pé wọ́n ní kéegun ọgbọ́n ta kéegun jáde mo mo fàṣẹ sí kéegun jáde. ẹ má gbàgbé láàróyè o kábíyèsí. bàbá òun náà ní ọ̀bọ èṣù àbẹ ni èṣù lẹ́yìn náà ìwé èṣù ló wù ìwé èṣù ló ṣe wà náwó sí mi kí ló dé tó ń mi àìlè sọ̀rọ̀ ní èdè èdè èdè nẹ́ẹ̀nẹ́ ilẹ̀ bàbá mi òde hàn yín àjọ wà kábíyèsí mo ti dá kẹnu ẹnu mi ti wọ gádà. béèyàn bá rò pé òun lọ́jọ́ lórí tó gbó gbúá gbúá bíi kẹ̀kẹ́ ṣu jù bẹ́ẹ̀ lọ àwa lọkùnrin o. àwa ṣeré la igbó tó bẹ́ẹ̀ àwa mọ̀ wá arìnrìn kùnrin kábíyèsí ẹ má bínú kábíyèsí ẹ. ẹ̀yin ìjòyè. àìdàgbà amákínmọ̀ rìn ọ̀pọ̀lọpọ̀ yín ṣẹ̀ṣẹ̀ dé ni ọdún yìí lọ́pọ̀lọpọ̀ yín ó roko oko oko àlà lọ gbà wa. fi ṣe o. ọtún. ọtún ọtún ọmọ ní màsírí ìyàwó gbé ní ọkọ ah, ah, yín fẹ́ pọ̀ èwo ni fúdẹ́ńgẹ́ fúdẹ́ńgẹ́. tá a bá ṣe tán mo fẹ́ ah. fọ̀rọ̀ ya ètò ìlú. kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ. àwọn wa níbi wọn pé méjì kéne pé ẹ̀yin náà dìde ẹ lọ ẹja abilẹ wa. ẹ dìde ẹ lọ. baba ẹ ẹ ẹyin bá la ẹ mọ lọ kábíyèsí mo fẹ́ sọ̀rọ̀ ya lóde fún yín. pé kí ni. ẹ ń gbọ́ bí ajá bá ń sinwín ẹ pé kó mojú náà o. olóyè sọ ti tó yà á fi sí. gbogbo àgbà bẹ́ẹ̀ kẹ̀kẹ́ sùn. sọ ẹ bẹ̀rẹ̀ tá a bá tún fẹ́ fàyè jẹkújẹ ẹlẹ́fun yín ẹ obìnrin máa fọ́ ni lójú ni. àṣàkẹ́ àyà ah, ah, mi ah, ọmọlédè ẹ̀fọ́ onílé yanrìn. ẹ káàbọ̀ baálé mi ẹ kú kú ṣé ò rẹ ra. filẹ̀ filẹ̀ àyà mi ìfẹ́ fún wàhálà. ọkọ mi mo ní to àwọn ìjì náà ni kí n má sùn kalẹ̀ lẹ̀ torí ọjọ́ ìkúnlẹ̀ mi kó lè rọrùn fún mi. Hmm, ẹyin mo mọ ẹ ṣùgbọ́n fún mi ní ìṣẹ́jú kan jẹ́ lọ́ọ́ rí sọ ọ́ ẹrù tí ń bẹ lórí mi kalẹ̀ sínú ilé tí ń bá sọ kalẹ̀ tán ń padà bọ̀ wá bá ọ̀tún igi tó ń tò. níwọ̀n tó ti ń ṣiṣẹ́ látàárọ̀. fún mi ní ìṣẹ́jú kan àyà mi tó tọ́ àṣàkẹ́ mi. elédùn mọ̀ sí mi. aya mi àsàkẹ́ mi ah! jẹ́nba òtógi náà. sì sọ fún un èyí tó fún wàhálà. bàálà a kú ìmúra ọdún <laughs> ó dá mi lójú pé ọdún eléyìí yóò lárinrin àbí bẹ́ẹ̀ kọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bá a ti mọ̀ ṣe nínú ìlú wa yìí àwa ìdílé òkìkí la ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ ká gbé wá fún kẹ́ bá a fọ́ ra. bẹ́ẹ̀ ni bàbá ẹ sì mọ̀ bínú pé ẹ̀bùn tọdún ìkéré tọdún tó ń bọ̀ yóò jù báyìí lọ. tọ ẹ ṣeun bàbá a lẹ́ẹ̀mí èyí tá a gbé fún yín yóò jù báyìí lọ. <laughs> Eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ẹran kékeré eh, ẹ bá ń fọwọ́ bà bẹ́ẹ̀ níwòye mi ah, ètẹ́yìn rẹ gbagbá torí kẹ̀ǹkẹ̀ ẹ̀lẹ́ mú wá fún ẹ tá a fi sọdún yìí. ẹ wo ẹ̀yin ìdílé òkìkí bẹ́ẹ̀ ti ń rí ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe gúdúgúdú tó rọ́ pọnlápọnlá èèyàn ní orí nǹkan kan ṣe ẹ̀yin ìdílé òkìkí ẹ mọ́ ń jọ mí lójú lọ́dọọdún ni ṣé wàá rò ẹ wo ẹ ní rí bí gbé sọnù bí ó ṣe bí ọmọ òun ẹ ní rí gbé bí ó ṣe bí ọmọ òun ọdún ọdún ìtajà wa ṣe nínú owó nínú àlàáfíà nínú jọ péjú ṣe ni bẹ́ẹ̀ dágbo gbogbo ará gbo lé yín ẹni mo ní wọ́n ṣe ń wo wọ́n kó àná sí ẹ bá ń kí gbogbo àwọn ará ọ̀dọ́ yín ẹni mo ní wọ́n ṣe wò. ẹni tá a fa ẹni ó fa ẹni olúlu agẹrẹ àtẹgbẹfà. pálùlù agẹrẹ àsun ẹgbẹjẹ ṣe ta kúlùlù agẹrẹ kó ya ó tún jọ bí òwe ọ̀rọ̀ ń bá ro màrò fọ́ o ẹ̀fọ́ ń bá ro àìjẹ̀kọ́ yé iná ni ìyá ọdẹ. baálé mi mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Hmm, ọ̀rọ̀. inú lọ́dún kan tó máa ṣe nílùú yín toríṣiríṣi àwọn èèyàn tá ń kó ẹ̀bùn lóríṣiríṣi lọ fún bàbá òun. Hmm, lóòótọ́ ni ọdún bàálà òun ló ń sọ hmm, aya mi ọdún tó jẹ́ pé àtọ́nílé àtàlejò gbogbo ọmọ ọdún ibikíbi tó wù kán wà wọ́n gbọ́dọ̀ wálé fún ọdún lọ́dún tó ń sọ. èmi náà fẹ́ kí èmi àti yín ká kó ẹ̀bùn ká lọ kó fún bàbá òun mo fẹ́ mọ bàbá náà mo fẹ́ fojú mi rí báyìí bẹ́ ṣe máa ń ròyìn bàbá òun ó wù mí kémi náà rí wọn. ẹyin tó bá ti jẹ́ pé nǹkan tó ń fẹ́ nù kò sí wàhálà ṣùgbọ́n ìrònú mi ni wípé ìgbà tá a bá fẹ́ sọdún ìgbà yóò ni mo fi sọ́kàn pé àájọ lọlé fún ọdún ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tó ń fẹ́ nù kò sí wàhálà. baálé mi tá a bá lọ rí bàbá òun báyìí tó bá ti fẹ́ padà sọdún á tún padà lọ ó wù mí kí n rí bàbá mo fẹ́ mọ̀ mo fẹ́ rí kájọ fojú orin jú báyìí. tó bá ti jẹ́ nǹkan tó ń fẹ́ nù ó ti di ṣíṣe aya mi. tá a bá lùlù àgẹ̀rẹ̀ á sẹ́gbẹ̀fà bá lùlù àgẹ̀rẹ̀ á sọ ẹgbẹ̀jẹ̀ kí ló kúkú ṣe ta kúrú àgẹ̀rẹ̀ tó kú ya ó tún jọ bí òwe. ọmọ àdá koríko sọ́kò ọ̀yẹ́ kí làá mú kọ́lọ́bà àti lẹ́yìn egun làá mú kọ́lọ́bà àti lẹ́yìn kí là á mú kọ́lọ́bà á jẹ ẹ̀fun. ìfun là á mú kọ́lọ́bà á jẹ ẹ̀fun èmi là á mú kọ́lọ́bà á jẹ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ là á mú kọ́lọ́bà á jẹ ẹ̀dọ̀ èmi là á mú kọ́lọ́bà àti ọ̀lẹ́yìn eégún là á mú kọ́lọ́bà àti ọ̀lẹ́yìn ọmọ fúnni fúnni kú tọwọ́ ogun náà jẹ́ bàálà ẹyẹ ìfú ọmọba mo fẹ́ lọ rẹ fi kú pẹ́ta lójú rẹ èmi gbọ́dọ̀rọ̀gùn jìgánu gbọ́kẹrẹ wàrọ̀ nìtí jákọ̀tò dìgbò ogun mọ̀ ya mo fẹ́ kí n yún rẹ kí n bọ́ rẹ ẹ̀yin lẹ sọ pé ìkọ́ ìkọ́bọ́lá ìkọ́ ìkẹjọ iye ọmọ tálákùn ní bá kórè gbalẹ̀ ní kóbọ̀ bàbá mo kí n yún rẹ kí n bọ́ rẹ ni o. gbogbo ọ̀tọ́ sọ lónìí ó dàṣẹ torí tẹ́yìn iwájú bá gẹ́ran èrìgì àgbà kọ́dẹ́kọ́dẹ́ ti dídẹ́ kọ́bọ̀kọ́bọ̀ tẹ̀bọ̀yè ọmọ inú odi kẹ́ ìkú sẹ́yìn odi gbogbo ọmọ tálákùn ní bá kó ọgbàlẹ̀ gbogbo ẹ̀ ní kó bọ̀ ọ̀ọ́kẹ́rù ọ̀ọ́kẹ́rù tó ti fi ní báyìí ládìẹ bọ̀ oko. ìtẹ́ wí lónìí àrò ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́hìn ó dẹ̀kun tẹ́ ẹ bá sọ lónìí ó dàṣẹ gbogbo gúnyẹ́gúnyẹ́ ayé ẹ síwọ́ ọdọ́rú ẹ jẹ́ kí poroporo dópin gbogbo ẹ̀yin rọkàrọkà ẹ sinmi kọ̀ǹkọ̀ sọ́láàdì òkú àparòdùn gbé òkú àparòdùn gbé wọ́n fi yé yín wípé ẹni ọba gbé òkú àparòlùwẹ̀ ti gbá pọ́n ìlọ́yà orí ẹ̀. àwọn òpómúlẹ́rọ̀ ọmọdé alẹ́ kan o ọmọ èso oníwà ọmọ bẹ́rẹ́ lábẹ́ aṣọ ọmọ òkú kọ̀rọ̀ bíi ti kọ̀rọ̀ bíi ti o ọmọ òkú kọ̀rọ̀ bíi ti kọ̀rọ̀ bíi Èdùmàrè tó kọlà ọwọ́ wa. Èdùmàrè tó kọlà ọwọ́ wa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ látàárọ̀. èmi sì wà lórí ẹ o èyí ẹ dákun kí ló dé tó fi jẹ́ pé ní gbogbo ẹ̀tọ́ tó yẹ kó máa tọ́ sí ọba wa nínú ìlú yìí kí ló dé tó jẹ́ pé bàálà ní gba gbogbo iyì náà. àkànmọ́ ó ti tó bíjọ́ mélòó kan tó ṣe pé orí ọ̀rọ̀ yìí náà lọ máa mẹ́nu lé. ẹ̀yin èèyàn mi kíní mo fẹ́ mọ̀ o bí ò bá nídìí ẹ̀sẹ̀ kan ìdédé iṣẹ́ nǹkan kan ní láti wà ń di ọ̀rọ̀ yìí. Hmm, àkànmú òótọ́ ló sọ. ẹ̀yin ẹ̀yin yẹn mi mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan o eégún ní gbowó òde ibì kan o ìtàn tí wọ́n fi ṣẹ̀dálẹ̀ lu ti a ni a sì fi akọ a mọ̀ tẹ́lẹ̀ mọ́ ni. bẹ́ẹ̀ ni àkànfẹ́ bó ṣe rí ganan sọ ṣebí wọ́n dàgbà ní gbogbo wa lọ ìtàn lù yìí ó yẹ kó yé wọ jù wá lọ. Ah, ah, àṣàkẹ́ mélòó wá lọ́jọ́ orí mi hmm. ní tèmi kàn mọ́ ni pé ní tí wọn ò bá mọ̀ nípa rẹ̀ n ò ní báyàn dá sí tèmi láyé. bẹ́ẹ̀ ni èyí náà ń sọ náà pé tí o bá sì nǹkan kan láàrin kábíyèsí wa àti bàálà aṣọ àpọ́nlé aṣọ yìí tó yẹ kí kábíyèsí wa mọ̀ gbà bàálà ní gbà. ẹ kú àbúrò ìbákúrẹ́ ah, ọ̀rọ̀ tẹ̀ ń sọ ń ta bí mo ṣe ń bọ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni fọ́nà fọ́nà fọ́nà mi. bí ẹ ṣe ń gbà bí ẹni ń gbàgbọ́ òtí kò tó gbà àlàyé ní péréte la ní láti sọ fúnra wa ìdílé ba àlàtẹ rí hùn àwọn ni wọ́n tẹ ìlú ìdó ìlú tèmi àti wáì àwọn ni wọ́n tẹ dó sẹ́rí ìdílé ọba tọ́njọba ààrẹ ni wọ́n sẹ́rí ọba àlà kò lè wá ní òòsà kó tó máa dádé láàfin ìdí tí bàálà fi gbayì ju ọba aláàfin lọ́nu. ìfakọrí náà sọ́rí àgùnì tán lórílẹ̀ sọ́rí lóòrèkóòrè tá a bá ti wà lábẹ́ igi. ní tí máa ń jàpá jàkú kùlọ́kẹ̀ wà nù. Eh, ilé ìtọ́ wa sọ fún àyí ah, ah, ọkàn tèmi sì wà fún yá abọ́kàn sí òbí yẹn ní kíkà là ń bẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ẹ kú wa pẹ̀lú ẹ ẹ èmi lọ èmi lọ tèmi. Eh, ṣé wàá rí ṣé rí àdúrà tó ṣe pẹ̀lú tó ṣe parí ni lóòótọ́ ọmọ kékeré ni irọ́ náà ń gbogbo wa ṣùgbọ́n iṣẹ́ tó gbé lọ́wọ́ ó ti fi àti ya hmm. ah, elédùn àwọ̀ àní jẹ́ kó o sì ṣe ìyá mi mo mọ̀ láti ìgbà tí mo ti wà tí mo ti máa ń wò yìí aṣọ tẹ̀ ń wọ̀ ó ṣe wá yàtọ̀ sí tèmi bẹ́ẹ̀ bá lọ sọ́jà ẹ ra oríṣiríṣi nǹkan mèrè mèrè ẹ rà fún mi tí inú tèmi náà ń dùn ṣùgbọ́n bó ti wù kẹ́ ẹ ra gbogbo nǹkan tó aṣọ ọrùn yín ò yí padà hmm. oríṣiríṣi aṣọ lẹ́sìn ń rà fèmí. aṣọ tó bá wù ọ̀gá lọ̀gá ń gbà fi ṣara àdìtú lọ̀rọ̀ yóò béèrè kò yí ọ ni wọ́n bá yí ọ wọ́n ò tún wọ́n wọ́n bá sì dojú ṣoṣo fòrò o wò pinnu gbọ́ ẹ ṣe tó yí yé torí ẹ̀gẹ̀dìyé èmi lọ bá bẹ ìrókò wà nugbó yìí o ọ̀pẹ ń bẹ nugbó yìí kòkó ń bẹ nugbó yìí ọsàn ń bẹ nugbó yìí àkókò ń bẹ nugbó yìí gbogbo ewé wà nugbó yìí pátápátá àti igi àtọ̀pẹ àti takun ẹ èmi lè lérí wọn ìlú kan sì kì í wà kì í má lé lérí èmi jọba gbọ́ yẹ o wọ́n jọba gbọ́ yẹ o wọ́n jọba gbọ́ yẹ o. ó ti mọ ohun tí a fẹ́ jẹ́ ó ti mọ ohun tí a ò dà ó ti mọ ohun tí a ò dà lọ́la ó ti mọ ohun tí a ò ńlá mo lọ gbà yìí ọ̀sán báyẹn pọ̀ pọ̀ ń bọ̀. ọ̀gbọ́n á kú bàbá ogun àtọyà. wọ́n ní kí ní tẹ̀sọ́tẹ̀sọ́ wọ́n ní kí ní tológun tológun ní ẹ̀kú ọdún yìí ẹ̀ tún wá sí pọ̀ ní ìtọ́jú tẹ̀lé. àṣẹ wa àṣẹ wa àṣẹ wa. lọ́dà kábíyèsí fúnra wọn ló fún gbéra wa ah, ah. àmọ́ sẹ́yìn náà mọ̀ wípé ọba aládé kan ò ní ìtẹ̀. iyì ló bá forí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. kò wá tóyún kí ló dé. Ah, ẹ wo ẹ bá ń kí mama pé mo mo dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kó àyẹ́sí mi wọ́n kó àpọ́nlé mi ọdún bá làtà ṣe ọdún gbogbo òlu ni gbogbo wa náà ló sì yẹ ẹ gbẹgbẹ kan sí ẹ sẹ́rí ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe gúdúgúdú tó rọ pọlápọlá èèyàn ní orí nǹkan kan ṣe ẹ wo ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn pé mo mọ rírì òrì mo mọ rírì gbígbé tó gbé ìdílé láàfin tán ni ẹ wá bá ìlẹ̀ bàlà mi àgbàlá mi ní àyè wọn ni ẹ wá ń ṣàyẹ̀sí ẹ ẹ ò sá fún mi. bàbá mi o bàlá ẹ mọ bẹ́ẹ̀ ti tó lọ́wọ́ kábíyèsí àbàrà báyìí lẹ tó lọ́wọ́. ẹ wo olórí ẹ bá ń kí bàbá pé mo ní wọn ṣe ẹgbà nǹkan àlejò yìí nù. ṣé kò sí pẹ̀lú máa fẹ́ mọ ìnáwó kìnìún ẹwọ ẹgbà nǹkan àlejò yìí nù ẹ bá ń kí bàbá ẹ má bínú kó kéré. ẹ bá ń sọ fún wọn wọn kú àyè sí mi wọn kú àpọ̀lé ẹ bá dàfẹ́ kí bàbá o ẹ ṣe ẹgbẹ́sẹ̀ o òṣòkè ó sọ yín o èdìdí ni o ọ̀rọ̀ ilé ayé o kò fi ẹnì kankan hùwà araba ní bàbá ẹni abálábà ní bàbá àwa nítorí pálábà ní bàbá ẹni abálábà ní bàbá pálábà ó padà bà láraba ó lọ o bala ẹni rán ní sẹ́là àfàbọ̀ wá jẹ́ abogun rèé o bẹ́ẹ̀ ṣé wò wọ́n péréte yìí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣòfò dànù lálàjà ìwọ̀nba àwọn kéékèèké tọwọ́ mi tẹ̀lé wọ́n wá ní kẹ́ ẹ má pọ̀ ẹ̀ rọ́wọ́ mi ti yẹ gúgúrú fẹ́gún òrì kúrè gbọ́dọ̀ ògo àwọn onílẹ̀ àwọn alásìkò wọn ò ní ṣe lé tó jà kàn yìí ọmọ lọrẹ ọmọ bọrẹ ni fún nígbà ìtàdí ẹ̀kọ́ pẹ̀lú ọmọ lọmọ lọ ẹ fi wọn lẹ ẹ fi wọn lẹ àwọn ti délé ọwọ ẹ fi wọn lẹ <laughs> o ṣeun o ṣeun o kú ọmọ sí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ yọmọ yìí ẹ mú eléyìí èèyàn tó bá lọ́kílẹ̀ náà fọ́bọ̀ ó fún àbọ̀ bàbá mi lè yọ gbọ́dọ̀ ogun inú mi dùn sí. kọ́dà bẹ́ẹ̀ kó gbogbo wọn dà gbàlá mélòó lọ́kànjú àmì fẹ́ mú nínú odò ògùn ẹ̀yin ẹ̀ sọ àwọn tó bá kù náà ẹ kò tẹ̀lé mi kí n lọ rí bàbá kábíyèsí ọgbọ̀n kábíyèsí ọgbọ̀n. ohun tẹ́lẹ̀ dùmarè ó ṣe o kò fi hàn ní kankan. ohun tẹ́lẹ̀ dùmarè ó ṣe kò fi hàn ní kankan rárá. èjìdí ni òye. ọ̀rọ̀ ilé ayé o òfin ẹnì kankan hùwà. araba ní bàbá ẹni abálábà ní bàbá àwa nítorí pálábà ní bàbá ẹni abálábà ní bàbá káró lè wá bá o ẹ̀mí yóò gun o ìlú àìsàn sowó àìsàn sọmọ o ẹ̀sẹ̀ kò gbìyànjú o ẹ̀sìn o yòrò o. ẹ o bàbá. kábíyèsí bá kábíyèsí ẹ ṣeun o ẹ̀mí yóò gùn o ìlú àásán ìṣòwò àásán ìṣòmọ o gbìn o. kí ló dé ẹ̀yin èèyàn ìlú yìí ah, ẹ ṣe wá sọ̀rọ̀ mi nígbà tó dúpọ́ fẹ́ mọ́ síbẹ̀ mi ni bàálà èmi ni àpọ́nlé àtẹ̀yẹ tẹ́ ẹ̀ fọmọkùnrin èmi lọ́tọ́ sí. àsìkò rẹ̀ ló ń lọ ẹ ṣe o irú o. ayé sí o bàbá o bàbá o bàbá o bàbá ṣe dẹbi ayé bàbá dẹbi ayé. ee. ohun tẹ́lẹ̀ dùmarè ó ṣe o kò fi hàn ní kankan. ohun tẹ́lẹ̀ dùmarè ó ṣe o kò fi hàn ní kankan àdúrà làbà nínú rẹ̀. èdìdí ni o ọ̀rọ̀ ilé ayé o kò fi ẹnì kankan hùwà eh. araba ni bàbá ẹni abálábà ni bàbá àwa nítorí pálábà ní bàbá ẹni abálábà. ẹjọ́ ìgbọ́dọ̀ ẹ̀yà rẹ̀ à wàhálà pọ̀ fún kínní wàhálà mi pọ̀ fún kínní. mo nínú tó bó ṣáájà mi náà fi ṣe wàhálà rẹ ti pọ̀ jù. Eh fún kínní. bàtà fẹ́ sọ̀rọ̀ pé wàhálà mi ò pọ̀ gbàtí ẹlẹ́gùndé tó fẹ́ bá mi kọ̀ pẹ́ gbà náà ni wàhálà mi tó sẹ́pọ̀ ẹ ṣe kíákíá kẹ wá mú mi lọ bí tá a ti kọ̀ pẹ́. ṣé bí bàbá mi gbàdá lẹ́jọ́ sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀wọ́n tèmi tó wá dà láàmú. gbàtí èmi àti bàbá rẹ gbàdá tá a jọ sọ̀rọ̀ pẹ́ tí ò sí lé tẹ́bí wọ́n ní bàbá rí àdán ìbá máa ń fi òbẹ̀ ṣẹbọ ni. táwọn àdán ta ló bẹ̀. ìwọ ni òbẹ̀ èmi. torí pé bàbá rẹ ní àjẹ́. Ah, ah. bẹ́ẹ̀ ni. ìgè lẹ́nu rẹ ah. èmi. Eh, eh. ogún alárù kì í gbẹ. o kọjá yèrè èmi lẹ́dàkùn yà gbé. ogún alárù yẹ gbẹ. tó bá ń lọ oko oh, ó máa fura. ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìgè mú bọ̀ ń lọ. wàhálà ti wà èmi àtọmọ gbàdà làdó sọ̀rọ̀ ó sọpẹ kò sọpẹ nísìnyí ìjì ti gbé lọ. Eh, ìjì gbé lọ ẹni túlù bàbá kìdí bá ẹ bá bá yín jù. ẹnìkan kan wà eh. araba ní bàbá ẹni abálábà ní bàbá àwa nítorí pálábà ní bàbá ẹni abálábà ní bàbá àwọn ti ṣe irun fún wọ ẹjẹ kèmí náà fi kalẹ̀ sí torí orí mi ẹ̀yìn ọ̀rẹ́ ó ti tí ààyè rẹ ti sá kò sí ní nígbà tó rò ó sí. kàlẹ́ sí bẹ́ẹ̀ ṣe ìtọ́jú mo sì máa yí di tí dán tí ó lalẹ̀ kedere. ẹ ń ṣe oúnjẹ rẹ yóò ń dìrì dákun ọ̀rẹ́ wa sí èsì àmọ̀rí ọ. sẹ́yìn ó sọ pé ẹ̀yin ò gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú ti gé àdùnní àti ọmọ gbàdà tí jìgbé lọ ẹ̀ pa ẹ̀gbọ́n ẹ dákun bí ìjìbá wa gbé ọ lọ nǹkan tá a mọ tó ṣe tí ìjì fún palẹ rẹ tí ìjà ìjà mọ déédéé gbẹyàn ni. Ah, ah. ẹ sì jẹ́ ó ẹ jẹ́ ó tí ò bá mú kan mọ́ yẹ kí Ṣàngó la aya rẹ̀. wọ bí Ṣàngó ṣe la aya rẹ̀ nílé bàbá rẹ̀ rẹ̀ hmm. ah, ojú mi ló ṣe. ojú ọ̀rẹ́ mi ló sọ ọ̀rẹ́ mi ẹkú náà. Elédùmarè o ẹ̀yin èèyàn tó kọ̀ fún ọlọ́run ṣàánú wa lọ́wọ́ ọ̀hún wa yìí. kàbíyèsí ẹ má màjá wọ ọ̀rọ̀ yìí wọ́n ní kò tó nǹkan kò tó nǹkan ìlara wímọ̀ ń kù pé kí lọ. ọ̀rọ̀ òjì tó ń jà káàkiri ìlú ìlú wa yìí kábíyèsí ẹ bá wá nǹkan ṣe sí o ìjì lọ́tún ìjì lọ́sì ó ń sú wa bọ̀ o kábíyèsí. kábíyèsí o ọ̀rọ̀ yìí fẹ́ àmójútó gidi o bí mo ti ń bọ̀ tí mo gba wájú ilé gbàdà kọjá ariwo lọ́tún ariwo lọ́sì náà ń panu ilé gbàdà o wọ́n ní jìtún ti gbé lọ́mọ o jígbọ́mọ gbàdà o. ìjígbọ́mọ kẹ. ìjígbọ́mọ gbàdà o kàbíyèsí o ah, ah. ọlọ́run ọba kọ́mọ ìlú lẹ́nu o tọ́ra àwọn ẹni tí ọ̀gbọ́n àwọn ẹni tí ọ̀mọ̀ràn wọn ní báyé bá tójú àgbà bàjẹ́ àìmọ̀ wàá wù wọn ni bẹ́ẹ̀ àwọn àgbà ò sì mọ nǹkan o bíjì ṣe ń wọlé tí ń gbé yín lọ́mọ yìí o. Hmm? kábíyèsí ayé ò ní tójú tiwa bàjẹ́ torí kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ láyé ọwọ́ àga lórí àwọn bàbá mi kò bàjẹ́ látìgbà táwa náà sì ti wá dórí ipò tẹ́yìn náà ti gbà tẹ́yìn náà ti tẹ́tí tẹ́tí tẹ́tí jólóyè mi ìyẹn rò pé irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ rí ó wá ń ṣe mí ní ààhín ó ń ṣe mí bákàbákan bíi pé ah, kábíyèsí o ọ̀tún wọ́n ní ọ̀rọ̀ ṣùnùkùn ojú là ṣùnùkùn lèyẹn fi wò ó a gbọ́dọ̀ wá fi ojú ṣùnùkùn wò ó ní kí a kọ́ bẹ́ báyìí ẹjẹ́ ara ẹ̀ ṣe. ẹni nǹkan ẹ bá sọnù nìkan lára ẹ mọ o hmm. àbí òye bó bá rí báyìí wọn á ní bó bá rú ọ lójú obìlẹ̀ léèrè sáà babaláwo ò sí ìlú ni láwọn tí wọn jáyé jọrùn tí wọn lè sòótọ́ láwọn tí bá dífá fún yín tẹ́ ẹ nígbàgbọ́ sí ẹ ránṣẹ́ sí hàn. bàbá ṣé kí ló dé tó tún dọ̀rọ̀ padà sẹ́yìn ah, sódùgbè mi ti kú ni ṣé mi ń bẹ láyé ọ̀nà wo ló gbé gbàùn ah, ọ̀nà àbò sínú. ọ̀tún kí ló ṣe yín gbà mí tẹ́ máa ń hùwà báyìí ẹ ti ń sọ̀rọ̀ lọ ẹ ti ń sọ ògidì ọ̀rọ̀ lọ ó tún yẹ tún. Ah. ọkàn wo kò bú mi ní ètí mo wí yé èbúrú. E ó bu. tá a mọ yóò dúgbò mi nú yín ẹ pé bàbá fẹ́ rí i. kábíyèsí nísinsìnyí ní mọ̀ lọlé òdúgbò mi ní sì pé wá sàfin tóró ti sú wa. ní mo ní kọ́mọ tẹ̀lé ọbọ̀ kọ́mọ tẹ̀lé ọbọ̀. wọn wàá rán ọlá pé kó jábọ̀ àbí kó ṣàlàyé kankan ju pé kó mú kí kọ́ mọ́ pẹ̀lẹ́ gbogbo tó bá mọ̀ pé òun fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ olódùmarè ni bàbá ni ó mú wá. olóyè ọ̀tún ṣé ìwà lọ jísẹ́mi fún odùgbò mi ni wọ́n yàn ọtí mi ni. kò ṣe rán ra rẹ̀ wọ́n yàn ọtí mi ni. máa lọ bàbá olóyè máa lọ. Sakun, bàbá ń kọ́kọ́ mọ̀ o. ọba àlá o kàbíyèsí ọba àlá. lóró bàbá ó kú iṣẹ́ takuntakun ó kú akọ́nẹ́sì gbogbo iṣẹ́ tó ṣe pátá lánàá. mà á ṣe o mà á ṣe kábíyèsí hmm? ibi tá a rán mi mà á jẹ́ iṣẹ́ tó ju àṣetẹ ní kí n ṣe lọ ọba àlá akoto gbé fún mi wọ́n san máa san dáadáa téèwọ̀n bá wà lé àti máa gbọ́ pé iṣẹ́ ti lo. ẹ eh. lóró. ọmọ pé kò síbi tọ́wọ́ jẹ yẹn ò sí nǹkan kò sì ní ṣẹlẹ̀ lóko kí mọ̀jà lálẹ́ ọmọ àdéléwí ọmọ yìí bá ń gbé tó wà lọ́wọ́ ẹ̀ dúró kó lè mọ̀ pé èmi náà ṣe abaramúre gẹ́gẹ́ bí àdéhùn a kọlẹ́bù a fẹ́ lọ lé ọdún kí là ń ṣiṣẹ́ fún ní àlọ́ lù ú. dòró abala sáré kó ń tọ́ abala gbọ́gbọ́ iṣẹ́ tó bá gbọ́ fún mi màá san ọkọ̀ dáadáa. dòró pọkà bá lé o. sáà má gbàgbé bójú bá yẹ jù kádé ò mọ yẹ ah, ah. gbogbo bí mo ṣe ní ọmọ ṣiṣẹ́ o ní kò máa ṣe o. abala màá ń ṣe o tànà àmọ̀ pé mo ṣe abala mo dúpẹ́ púpọ̀ o kai wàláì mo dúpẹ́ o yóò wà máa ṣẹ̀ṣẹ̀ jẹ́ èèyàn nínú ìlú yín wàláì yóò wà tọ́ adàbọ̀ kílé fún mi ìyàwó ah, àgọ́. tọ́ba lójú olùgbé mi dà. olóyè ọ̀tún mo délé olùgbé mi wọ́n sọ pé ó ti sáwó lọ ìlú òdì kejì mo sì bá odò àlá ńlé mo bá ní kí n máa gbé bọ̀ wáàfin bí ó lè rójútùú sí ti ń ṣe wá nínú ìlú. olóyè ọ̀tún ewu tún ni àmọ̀ràn bíi ní ọ̀yọ́ àgbékété ah, lórí àtúwọ́n ń béèrè pé jóun rodò bí. kábíyèsí ṣé ẹ fẹ́ gbọ́. ọmọ rẹ odò àlàré. ọjọ́ orí ní í ṣe pẹ̀lú ifá dídá. lọ́nà wo. ẹ ṣe lọ́nà tó pọ̀ ó dùgbẹ́ mi ṣe tuntun kì í sì ní í purọ́. àmọ́ hmm. wa òde òní owó ni ẹ ń wá ká kò wọn a máa torí àgbò méjì bọ koto wọn ò mi ẹsìn dálé ẹran n ò pé wọ o ara lẹ gbọ́ òun ò wí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí mi lọ́jọ́ orí ní í ṣe pẹ̀lú ìfádídá ah, àwọn ọmọ tuntun yìí bá mọ̀ wọ́n yẹn fẹ́ jẹ màálù jẹ ràkúnmí wọ́n fẹ́ gẹ̀ẹ́sẹ̀ ńlá gun kéke gun dúdú gun pupa kábíyèsí. ní àròyé bá ti jàrá bá. ṣé ìwé yẹn jà ni. mo lẹ́ni tí ẹjọ́ bá ti jàrá bá ayé rẹ̀. ó dùn gbèmí wọn lọ sáwó lọ lùbì kan ó dùn àlàré ọmọ bíbí inú rẹ̀. ṣẹta abaran kọ ìpakọ ṣé ń ló bí. ẹ ọmọ rẹ̀ rè ẹ bá kọ bí rẹ̀ rè òun náà sì rè awo lòun náà babaláwo ni. ifá báwa wò wá. kí ọ lọ́kàn bò. Hmm. ife ẹlẹ́rìí pín atorí ẹni tí ò sùn ṣe ọ̀mọ̀ràn tó mọyún inú ìgbínú karahun bàbá mi ìbà rẹ o iwájú ọpọ́n awo ní ṣe olùmúlọ́tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta gbangba ọ̀run afẹ́mọlójú àríran afa ọmọlẹ́sìn àárín ilé ọ̀gẹ́rẹ́ ọ̀dẹ̀mọdẹ́mọ àgbá bàṣírí bàṣírí tí bàṣírí ẹ̀dá alápò ore tọmọ aráyé ń pè lálápò kà ire ni o. ẹ̀yin ìlú ó gbè fónfó lóhun káwọn ọ̀tán lọ́rùn ńlọ jáde ọ̀nà tààrà tífágbà tífá fi ń jẹ́ bẹ́ẹ̀ náà rèé ẹ̀gbọ́n náà tífágbà tífá fi ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní adiju kásẹ̀ bẹ́ẹ̀ ni òkú káwé ni tí ó sunkún ẹni ẹni abùnìbùnì káfẹsẹ̀ kọ́ gbòǹgbò káwé yẹn tí ó sẹ́ni pẹ̀lẹ́ àbá àlẹ́ èkú tí ń bẹ lóde kó kú mọ́

àgbò ogulegule àwọ̀ girigiri jó igun jabata igun wà láyà pínpín fún làǹgbà abirùpọ̀lọ̀ ìdílọ rẹ̀ wọ́fà alákànlé làǹgbà abirùpọ̀lọ̀ ifá alákànlé sẹ ènìyàn ìlàpọ̀ àwọn ìyá mi ènìyàn pọ́ ènìyàn ènìyàn ẹ jẹ́ kọ́ mi ó sinmi ẹ̀yin ènìyàn là á àjẹ́ ènìyàn ẹ jẹ́ kọ́ mi èèyàn ó sinmi ẹ̀yin ènìyàn kàbíyèsí o ifá yìí fọre o ifá ò balẹ̀ kọ́ àfi tí oníkiri ọ̀bà gbọ́fá àìgbọ́fá la sì ń wòkè ifá kankan ò sí ní para. ifá yẹn bọ ifá ní kánáṣẹ́ sí gbódòrógún pé kí gbódòrógún ọ lọ sí gbóòórùn mọ́lẹ̀ tí ó bá débẹ̀ tán ọmọkùnrin kan bẹ lọ́dọ̀ ẹbọra náà tí ó bá fi lè rí ọmọ yìí gbà lọ́wọ́ ẹbọra tó sì gbé wọnú ìlú yìí kété tó mọ̀ bá ti dárí wọnú ìlú yìí ìlú ìbátùbà nílùú ìbátùsẹ òun lè kébí eku òun lè kébí ẹyẹ lọ́mọ èèyàn bá ń fọ́n gbé èèyàn kàbíyèsí o ti fa winu. ẹ̀yin ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí pé abẹ́ ẹ̀rí ibi tọ́rọ̀ báyọ̀. aráyé rọrùn lọ́rùn mi la. kí ni ẹ̀yin àríjù báyìí lọ àbọ̀rúbọ̀ yìí jáde. ọ̀dà kí lé o. ṣé gbogbo ohun tí ń dà wá láàmú nílùú yìí tí odidi ìlú fẹ́ tán sí lẹ́nìkan wà ní ugbó èlé parọ́ fún yín o sẹ́rí ń tọ́jẹ́ kàyéfì bẹ̀ ó ní pé kí wọ́n rinú gbó lọ́yìn igbó orun mọ̀lẹ̀ pé ọmọ kan ń bẹ lọ́hùn kan lọ́ọ́ mú wa ẹ dákun tá ń bímọ ta ló fọ ọmọ bẹ́ẹ̀ nǹkan ń ṣe ń ju ẹ̀gbọ́ létílé à ń gbọ́ létílé ara etílé mú mọ́ra ni mẹ́wàá ń ṣẹlẹ̀ ikú tẹ̀ ń wò nǹkan ọ̀dáwọ́ ọ̀ṣẹ́ dúró èyí pọ̀ jùlọ ni kí ni ọ̀ṣẹlẹ̀ ní dúró kí ni ọ̀ṣẹlẹ̀ ní jù bàbá ẹ mọ̀jà dẹ́jà o ntífá bá wí ni ẹ̀jẹ̀ á ṣe gbódòrógun òkúkú ṣàìsàn bẹ́ẹ̀ ni kò sí kó ń lù ú ẹ pé. bẹ́ẹ̀mi ṣe ń wo òun yóò mọ̀ nira ẹ̀ẹ̀kan lọ́dún mọ̀ ní gbódòrógun mọ̀ bùdọ̀ lógún. ṣó ti lọ tọdún ni. kè lọ èwo la mọ̀ràn bí ní ọ̀yọ́. ọmọ gọ o ọlọ́run ọlá alẹ́ ẹ̀ èmi lọ́ọ́ fa ìgbédè fẹ́ mọ̀ rí fẹ́. àgbàlagbà ni bàbá. ẹ wá gbà mí àdégbòfọ̀ mẹ́yìn okòó sílẹ̀ lórí èémí mo gbé ọmi o. Ah, ah. ọ̀tún ọ̀tún wọn wojú yín o ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí ọ̀rẹ́ rìn o ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yìí èso ìgbésọ̀rọ̀ awẹ́wà o. nítọ́ jọ lójú tó ṣe káyéfì fún mi tàbá fẹ́ sọ pé pé bímọ tiẹ̀ ọlọ́gbé fún mọ́lẹ̀ kò yé mi. ohun tó lè ó ṣe kò fi ẹnì kankan rárá. ó ti rúbọ gbógbà lóbi inú. Ah. èdìdí ni òye èdìdí ni o ọ̀rọ̀ ilé ayé o kò fi ẹnì kankan hùwà. ẹ̀yin ọ̀dọ́ ìlú o ẹ wo ìgbàlẹ̀ wọn mọ̀ o àwọn onúlé wa ò ní pẹ̀dín ẹ wo kókó pàdé tá a pè é nípa làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin ìlú wa yìí ni gbogbo aláfojúrì àbí bẹ́ẹ̀ kọ́ ni. eku ò kébi eku ẹyẹ náà sì kébi ẹyẹ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn gan ò fọ́n bí ọmọ ènìyàn sọ wa yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo wa la mọ gbogbo bí ṣe ń ṣẹlẹ̀ àfojúsùn tèmi ni pé ó dàbí pé kábíyèsí àti àwọn èèyàn kọ̀ọ̀kan láàrin ìlú yìí wọ́n fi àwọn ọ̀dọ́ ìlú bọrí ni o. bí òwe bí òwe là ń lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní í jó àwọn ọmọràn a sì mọ̀ ibi ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dáa àmọ́ ibi tó o parí ọ̀rọ̀ ń sí kò yé mi àbí ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà sọ sọ̀rọ̀ ọ̀hún. ẹ wo ẹ wo ọ̀rọ̀ sùnùkùn ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí o ìyẹn lẹ́gbẹ̀ẹ́ mi èmi ò bá ní ká fojú sùnùkùn wo tóra àwọn àgbààgbà lù iná ò ní mọ wòran kán mọ fi àwọ ọ̀dọ́ lárì ṣé bọ́n mọ̀ pa àná lọ́la àwọn àbá àná káwọn ọ̀dọ́ ni. Ah, ah. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí gèmọ̀ sọ ó mọ̀ mọ́ gbọ́n wa Eh, ẹ mọ̀ já tẹ̀lé. ẹ jẹ́ àṣemì kí ni ṣe ń ganan ẹ sì máa sọ̀rọ̀ bí ètayẹ ńlá lórí. ó jọ lórí gbogbo wa pọ̀ ni. àbá eh, eh, tìjà wá hàn yín o àbá tìjà wá hàn yín o. ẹ ẹ sì ẹ fi ilẹ̀ bọ́ bá padà yá wọ́n mọ̀ fún ọ lésì ọ̀rọ̀ ẹ̀ ṣé ẹ rí gẹ́gẹ́ bí àmọ̀ràn tèmi èmi mọ̀ pé gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí àwọn bàbá wa náà ti ṣe ìgbìyànjú lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ láti ààfin tó ṣe pélédùà ni ò tí ì jẹ́ kí ìgbìmọ̀jú wọn kó yọ àmọ́ kí wọ́n á ní ìwúlò àwọn ọ̀dọ́ tá a wà láàrin ìlú náà ara àwúlò wa ló yẹ yo kò sábúrú nínú káà náà kóra wa jọ pàápàá jùlọ nínú ìpàdé tá a ṣe lálẹ́ ká mọ bí a ṣe yọ ìlú kúrò nínú làásìgbò tá a wà yìí torí pé àtọmọ tuntun ni àtàgbàlagbà ni o àtàwọn ọ̀dọ́ gan atọkùnrin àtobìnrin ta ló ní ìsinmi nù wa àgbájọ báyìí ni làá fi sọ̀yà o àbí ṣe rí ọ̀rọ̀ tí bẹ̀rẹ̀ mi sọ̀hún ọ̀rọ̀ ni o ṣe rí ntẹ́mi ó kàn sọ fún gbogbo wa ni pé gbogbo àwọn ọ̀dọ́ òòlù pátápátá ẹ jẹ́ kí gbogbo owó pakítí mọ́lẹ̀ báyìí ká bẹ̀rẹ̀ sí ní wá wọ̀rọ̀kọ̀ báyìí ká fi ṣàdá ká mọ̀ ìyálé wọn kiri lẹ́yọ kọ̀ọ̀kan mẹ́bẹ́ kúkú mọ̀ tẹ́ ẹ bá kọ̀ tá a ṣe eléyìí ọmọ àjẹ́ ọ̀run lèmi ń tèmi èmi ò ní báyìí kúkú kankan òbí ò ṣe kí n yé o. táwa ló lóun fẹ́ kú ta ló kọ ẹ̀mí kúkúrú nù wa. ẹ̀yin ọ̀dọ́ ìlú afẹ́fẹ́ tó fẹ́ tó gbé kẹ̀tẹ̀ pògì lọ kó ní yẹ̀ fún ọmọ ṣàfihàn. bẹ́ẹ̀ni ah. ọ̀rọ̀ lọ sọ ọ̀parọ́ sí ẹ̀rí bẹ́ẹ̀ sì ní àpàdé lábẹ́ igi lẹ́nu bí n ti ń bọ̀ ní wọ̀ tún ní n wò sí. ọkàn èèyàn balẹ̀ nínú ìlú mọ́ àfi kélédù àfi wá lọ́kàn balẹ̀. ẹ wo ẹ ẹ jà kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan ò kọ́ la. ṣé mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí máa ń sọ fún yín gbogbo ẹ̀dájì ni máa ń wetí yín hmm. bó bá sì wetí yín ẹ sábà mú lò ṣùgbọ́n n ó tún sọ bọ́lá ń ṣe fi rán mi èmi ò bá ní ká lọ sílé bàálà ká lọ lé bàálà ká lọ rèé fi ẹ̀hónú wa ká fi hàn fún bàálà gbogbo aláṣẹ mọ̀ pé ọ̀rọ̀ tí bàálà bá bá kábíyèsí sọ ni kábíyèsí máa gbọ́. ẹ̀yin ẹ̀yin akẹgbẹ́ mi ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látọ̀ọ̀rọ̀ àtẹ̀yí tí tọ̀tún wí àtẹ̀yí tó sì wí kò sáyọ̀dànù ń bẹ o àmọ́ ìgè sábà sọ̀rọ̀ tó mú tó mọ́gbọ́n dání ṣùgbọ́n èyí tó sọ yìí mo rí pọ́gbọ́n wà ń bẹ o <laughs> ẹ jẹ́ àfojúsùn kò wo ọ̀rọ̀ tí gè sọ̀hún èmi ò bá gbà nímọ̀ràn ẹ já tẹ lọ́rọ̀ tí gè sọ àbí kílẹ ni mo wí. ìlú àlà ó fara pẹ́ ní tí mo sọ náà ó kàn jẹ́ pé olórí àgbàlè mi àwọn àgbàlagbà lè mi sọ wọ́n ní kíní ó yín lédè náà. nítorí ìjọ mi bàbá ti fẹ́ máa ṣe irú pàdé àwọn tọpọlọ wọn ọba tí ìgbó ẹ̀ mọ́ ẹ dùn ọpọlọ ni òjò bí òwe bójú orogun. àforin kìlọ̀ ìwà fẹ́ni tó bá fẹ́ gbọ́. àforin kìlọ̀ ìwà fẹ́ni tó bá lóye òye. àyíkẹ́ ẹ̀ ń gbò ibo ló dà. a fẹ́ ṣe àrè jálá ni. a fẹ́ rè jálá ni. ẹ má pẹ́ o orí ti kàkà ní òkúrò. nílẹ̀ a mọ̀ pé ọ̀rẹ́ mi mà ti dákẹ́. ìyá wa ìyá ará àdúgbò ẹ̀dọ́gbẹ̀ jáde o ará àdúgbò ọmọ pé ìjà wa níbọ̀ ọmọ pé ìjà wa níbọ̀ ìyá wa ti ìyá ìyá wa ìbọn ọ̀rọ̀ kí lè fi sọmọ. àfi kọ́kọ́ sí fi kọ́kọ́ sí ẹ̀ ọ́ fi kọ́kọ́ sí ẹ̀ ikú làbí àmọ́ ọmọ tó dìde ọmọ pé ìyá rẹ ti jẹ́ dìde. èmi ah. ah. ah. kọ́ mi. ìyá wa. ìyá wa. mo dáná ilé ọmọ ti jó mi. táwọn wà lẹ kí lè fi ṣọmọ mi. ará àdúgbò àmì kan pèsè àmì kankan ṣe. ara mi yáyà yù láàfin ẹnu mi dún kàràdú kóró ẹ mọ dáràn yàwó ẹ mọ rọra ọmọ pẹ mi ah. Ah, mo dáràn yàwó ẹ mọ rọra ní ọmọ o ọyẹ ah. mi o ọmọ pẹ àjọsọ báyìí tó rà fún àjọsọ báyìí tó rà fún lẹ́sùn mi pé lọ gbé ìwà lóko káró òun dánú ẹgbà bí ẹ bá gbé kí ẹ bá mi gbé kí o dáńgbà lé. Ah. Ah. Ah. ara àdúgbò ẹjọ́ pẹ̀ sọ́nù. ẹ mọ̀ rẹ́ ẹ máa ṣàánú mi. Ah! gbogbo ẹ̀yin olóyè kábíyèsí gbọ́ kábíyèsí dà ọ̀tún ẹ̀ wò mí rẹ̀ nì kábíyèsí o mo mà dára o kábíyèsí. kábíyèsí kí ló ṣẹlẹ̀. èmi ni. mo ń gbọ́ gbé ìyẹn kábíyèsí dà kábíyèsí dà náà ní kí ni. kí ló máa jẹ ìṣòfò kábíyèsí hmm. mo ṣe kó láàfin mo ti ní kọ́mọ lọ́nú oko kọ́ lọ́ọ́ rèé wá gita fi dáná ngbà wọ́n dẹnu ọ̀nà nínú ilé àti igi àtọmọ ni mo bó kú wọn o wọ́n ní jì ló gbé ẹ̀ gbà mí ẹ̀ ṣàánú mi. ìjì kan yìí náà tó ní. Ah, ìjì tún bọ́ ọmọ olóyè ẹdúró ná ẹdúró ná afẹ́fẹ́ tí mò ń fẹ́ tí mò ń kà sọ yàrá ẹ mọ̀ mọ̀jẹ̀ àṣàfihàn ṣé ẹ mọ̀ pé ti ń ṣẹlẹ̀ sáwọn aráàlú ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ìlú à ń rí bíi pé àkákún kìnìún pọmọ tálíkà ayé ń bẹ̀rẹ̀ rí njọ́kíjọ́ tó bá pọmọ olówó la rí wọ́ta o ṣebí ti ń kàwọn aráàlú táwọn mú mọ́ra ló ti bẹ̀rẹ̀ sí kàwọn olóyè lẹ́ẹ̀kọ́ kan yìí àbí nǹkan lọ́kàn yà lóde yìí. kábíyèsí ẹ ń rí ọ̀tún báyìí èmi ní mu ní mímú sí ti mírí sí ti yọnu sí báyìí kì í yé mi nìkan ní ọkàn ah. bẹ́ẹ̀ ni èmi nìkan kọ́ ní ọkàn. ìyálòde ìyálòde ẹ mọ̀jà àwọn òròbí síra wa tá a bá wá tó wá ní ká ràrò kan náà ẹ rí i pé ikú wọlé ahoro bá ń sá òfò ọ̀sẹ́ni tí ò ní nǹkan kan. kábíyèsí ẹ má sì pẹ́ ẹnà òrùfà buké ẹ gbọ́ lórin kan òkè ọ̀hún ọlọ́lọ́run lọ́mẹ̀sẹ̀ tábùké ṣẹ́ o kó tó dìrù sábùké lẹ́yìn o ah, Ṣàngó ìdédé pààyàn lásán ìjì sì jà kọ́ mọ́ sojú àgbà nífìrì bọ́yọ̀ ọmọ ń jalè ní ẹ̀sẹ̀ bìí ẹ̀ lè. ọmọ yẹ wo lọ jalè mo rò yípa gbádùn ẹ̀ gbádùn rárá ọtún ọ̀ gbádùn. ṣé bẹ́ẹ̀ ni ìyẹn jẹ́ ìgbẹ́ lè rí sọ̀gbẹ́. ẹ̀ mọ tí ọ̀sà rẹ̀ ẹ̀yin olóyè ẹ bá ẹ bá ẹ bá ẹ bá fọwọ́ mú yàrá òde ọlọ́mọ jẹ ní òní fọkàn ẹni ọba ẹni ọba ọdájú ẹni ọba ọdájú ẹni ọlọ́bì káfí láyé ńgbà bá dà ní orúkọ mọ̀ tàbí kí ìdílé dé wà. wàhálà lẹ kóra yín sí àgbà àyà. ohun tẹ́lẹ̀ dùmarè ó ṣe kò fi ẹnì kankan rárá èdìdí ni o ee. ẹ̀yin sì máa sọ pé tèmi pọ̀ ẹ ti yí báyìí o. ẹni tá a bá rí ààrùn ni àti pé pàápàá ìyá bọ̀rọ̀ dídùn alaba ó bá dàbà láraba ó lọ gbé fún baba láraba kí baba láraba jẹ àdàbà ó má ṣe fún alaba. ẹ dákun ẹ bá a bọ́ lé kẹ bá a pe kábíyèsí jáde lórí ọ̀rọ̀ rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú náà là á wá fún. èmi náà ní kí jáde náà lè dé àmọ́ bẹ́ẹ̀ pásá òfura pásájà àjà òfura àjà jì bónílé òfura olè lóko lọ tó bá ń lọ kó máa fura tó bá ń lọ òkó máa fura ìrọ̀lẹ́ ayé láwa òdìwà ara wa ẹni àbíyí ìjà ni ìwé èdèmàrè tó kọlà ọwọ́ wa ó ti mọ ohun tí abẹ́jẹ́. ilu yóò bàbá kọ̀láàtù sẹ́mu ọ̀dà fún un. olórí wíwá wa sáàtún pàjáwìrì ni ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ mẹ́nu bàmí ìsìn náà ni ẹ rí i pé ọ̀rọ̀ wa gan kódà kábíyèsí ó mọ̀ pé bóyá ìpàdé kan wà lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú tẹ mẹ́nu o. ọlọ́run sàánú olórí ẹ wà dákọ̀ ẹ dàbọ̀ tẹ́lá tí olórí kí bàbá kí ẹ bá wà túbọ̀ bá wọn sọ̀rọ̀ dáadáa gbogbo tá a sọ yìí kó bàa lè ní ìtumọ̀ bí ti kábíyèsí sí. ọmọ aráyé òun lè gbàgbé òun àwọn aráyé òun lè gbàgbé òun sí bó ṣe lè wù kó rí gbajúmọ̀ tẹ kájà bí ọgbọ́n tolúwa ni ó ṣe o. Elédùmarè làṣẹ. Elédùmarè láṣẹ. wọ́n ní ọlọ́lágadé bá wo ni ajẹgbóró dàgbà àìsájì kan lọ́pàá nìkan ò ní fọwọ́ àgà kí emu alágẹmọ ìwòyọ̀ rẹ̀ kú egun ògùdọ̀ na babaláwo njẹ́ egun bá na babaláwo ń jọ́nà lásán rẹ̀ ó gbiná mo ṣe tán mo fẹ́ lọ o ẹjẹ́ ń lọ rẹ kí n rẹ o torí àmújulẹ̀ là méwu ẹgẹlẹ̀ àmújulẹ̀ là mú bòbú àwòdì ògùnmọ̀ nígbàkú gbogbo orígun mẹ́rin ìlú ìdọ́wọ́ yín o orígun mẹ́rin ẹ̀dẹ̀ mi dọ́wọ́ yín o nǹkan ò gbọ́dọ̀ ṣèyàwó mi o kí n yún re kí n bọ́ re bólógìnní bá gòkè àjà ojú rẹ̀ tó lójú rẹ̀ tó kó ni ẹ̀yin lẹ pé ẹ̀yin ológìnní ò gbọ́dọ̀ kanlẹ̀ bọ́wọ́ rẹ̀ bá dáńpárá kí n lọ rí kí n bọ́ re o kò sí àwúre la èmi agbóni rògbòdì gángó kiri wàrọ̀ mi dákò tó di gbogbo mọ́ yà kí n lọ rí kí n bọ́ re. ẹ méjì rẹ lọ́pọ̀ lé ìdáyà fìrùn gbòjò jí rẹ ní sàrà rẹ bàbá méjì jí rẹ àbùsẹ̀ ìbùsẹ̀ gbọ́dọ̀rọ̀gùn gbọ́dọ̀rọ̀gùn ọmọ balùwẹ̀ ní ọmọ lákì. ní ìfun là ń mú kọlọ́bà àjẹ ẹ̀fun kí là ń mú kọlọ́bà àjẹ ẹ̀dọ̀ ẹ̀dọ̀ là ń mú kọlọ́bà àjẹ ẹ̀dọ̀ kí là ń mú kọlọ́bà àti ọlẹ́yin egun là ń mú kọlọ́bà àti ọlẹ́yin ọmọ fúnni kú tọwọ́ ẹ̀ ni. gbọ́dọ̀ ọgbọ́n akọni ọkùnrin ògbò òbá gbéra lẹ kó dìde ojú ogun tó lọ ọmọ kìí ọmọ ọmọ ilé bàbá o. ẹ̀rí ẹ̀ sọ́ o. Oh. Oh. ogun ti já o ogun tí mo ń lọ yìí kìí ṣogun àjọlọ ogun àdájà ni bẹ́ẹ̀ ni ẹ wá dúró lédè mi. wọ́n lọre wọ́n bọ̀re ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkẹjọ èmi ìtàkùn tọ́tọ́pẹ́ tí ò tẹ́rẹ́ dá dúró mọ́ dágbó jó mọ́ dá sórí omi mọ́ dágbó jẹ̀gbẹ́ sí bẹ́ẹ̀ bí odò èmi ògbólógbó ológbò fi abojú wẹ́rẹ́ yẹ́rì ẹ̀ bọ̀rọ̀ àti sàmọ́lá gàdágodo ọ̀run. mo lè mi. ẹ̀rù ń bà mí ni òkú ògùn mi bẹ́ẹ̀ lọ́kàn mi ò sì fẹ́ kẹ́ ẹ lọ. ó yẹ ọmọ mi ọmọ mi mọṣẹ́ mi ọmọ mi mi bá jẹ́ pé ti pa aboyún mo sùn mọ́ mọ́jọ́ tó wà nǹkan kan ò ní sí ọ bọ́rọ̀ bá ń jò bọ́ ṣe bọ́ lára gidi gi eyín gínú kò ní yín ọ̀nù bi bí sunlẹ̀ dẹ̀ ó bí wálẹ̀ kábí o. ẹ dúró àti wọ́ ẹ méjì ò gbé gbádé ibi tí ó gbàgbọ́n kò gbọ́dọ̀ ṣe wàhálà kankan o àyàn ò gbọ́dọ̀ yan bẹ́ẹ̀ lè rà ò gbọ́dọ̀ rà á ẹ̀yin yòókù ẹ lọ rè é fara pé àwọn ìyàwó ẹ gbọ́. ayé lọ yóò wà lọ́wọ́ yẹn nù ọ́ tẹ̀tẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀tẹ̀ lọ tẹ̀tẹ̀ ìtẹ́lẹ̀ ẹ̀fọ́ ẹ̀hún lọ́rẹ́ ẹ̀hún ti ọ̀rẹ́ gbọ́dọ̀ lọ́gùn ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin àwọn tá a ó kálẹ̀ ìbẹ̀rẹ̀ lọ́jọ́ ogun. ìyá àti ọbẹ̀ pé àtàwọn ọbẹ̀ bí kí ó ṣẹlẹ̀. èmi mo dún ọkùnrin làdá. Èdùmàrè tó kọlà ọwọ́ wa ó ti mọ ohun tí a fẹ́ jẹ́ ó ti mọ ohun tí a ò jà ó ti mọ ohun tí a ò jà lọ́la ó ti mọ̀ gbẹ̀yìn wa òwe ó jọ bí òwe ó jọ bí òwe gbódòrógún. ohun tẹ́lẹ̀dùmarè ó ṣe o kò fi hàn ẹnì kankan. ohun tẹ́lẹ̀dùmarè ó ṣe

èmi kámi ti mọ̀ pé òun yóò ń gbókiri rẹ̀ àmọ́ <laughs> àkàtà tèmi lọ́kọ̀ wà látijọ́ yìí o yé mo sì mójútó à ń ṣàpọ́nlé ẹ à ń ṣàrèsí ẹ. mo fẹ́ falẹ̀ ńlọ kí n máa mú lọ nú ilé mi báyìí. dogbo rèé àwọn máa mú lọ mo bá sì yànjẹ fún ẹ tọ́jú ẹ o. ìyá mi mi ò lọ o èmi ò lọ o. èrò bàbá da ogún ọdún àmọ́ pé bàbá sì dágbà oṣù àmọ́ ọkọ̀ ọmọ tẹ̀lé wọn lọ ni wọ́n hmm. ṣàrèsí rẹ. ìyá mi hmm? ọmọ adarí wọn inú wọn ò dáa èèyàn burúkú ní ìyá mi wọn ò lè fi ń lẹ o ibi tí mò ń gbé yìí ó tẹ́ ń lọ́rùn o n ò lọ o. mọ́jà hmm. sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọmọ adarí wọn ènìyàn àbìdí èèyàn ló sọ̀rọ̀ rẹ̀ tó ọ̀fìdá lálẹ́ gàràgà èèyàn ń fẹ́ ọmọ tẹ̀lé kó ṣètọ́jú rẹ̀ dáadáa wọ́n fà á lé ọ lọ́wọ́. ìyá mi. gbódò rogun ọkùnrin ogun ọkùnrin gbọ̀nyin ọkùnrin gbọ̀ngbọ̀n ọkùnrin wàràwàrà hmm, ọ̀ká rẹ̀ òkú ọmọ ṣe. ogun ní bẹ́ẹ̀rẹ̀ ọmọ òkè gé ìrókò àlejò ní dẹ́rù bàgbà pẹ̀lẹ́gbọ́ ọ̀bàrà kájọ́ tó gbógun dé tọ́lọ́ fẹ́ pa wọn lájà ní kú wọn lálẹ́ kù wọn lájà ọ̀gbọ́dọ̀ já mọ́ lẹ́yìn ẹ̀kú ó ṣe wọ̀ ọ̀gbọ́dọ̀ já lẹ́yìn rẹ̀ o. dogbo rẹ o. ìyá mi ìyá mi ìyá mi ìyá mi. kókó balẹ̀ nǹkan kan ò ní ṣe ọ́ wọ́n tọ́jú ẹ̀ ó dàbí tó lérò. gbogbo ẹ ti jẹ bó ló ti jẹ rí. ẹ̀yin olóyè bá a ṣe rí inú ariwo la gbọ́ àbí èèyàn èèyàn mi. gbàtà fi débi ìyàwó gbódòrógùn la bá lẹ̀ o kò yá wa náà bàbá o. Elédùmarè hmm. ṣé yóò wá papọ̀ jù báyìí bàbá kí là á ṣe sí i. kò yí ṣe kò sáì ṣe ẹja lọ bá kábíyèsí tó rán wa ń ṣe kò yí ṣe kò sáì ṣe o. gbódòrógùn. kí ló dé. gbódòrógún. èsì kí ló dé àwọ̀ rẹ̀. Ah! níta ríre o gbódòrógún ibi tí wọ́n gbé rẹ́rìn lọ kojú ìjà tọ́ rẹ́rìn lọ kokú lójú ikú ọ̀pá ogun ikú gbẹ̀yìn wá ẹni tí mẹ́lẹ́ ni kú pa o ìyàwó rẹ̀ nu. ọ̀rẹ́ mi agbára tó fẹ́ gbé lọ́mọ yìí lọ́wọ́ ó jọjọ́ orí ẹ̀ lọ ó sì kéré ju kó gbé agbára yìí lọ́wọ́ ọ̀rẹ́ mi ò bá rò dáadáa o. ọ̀rẹ́ mi mo ti rò dáadáa torí èrò lọ́bẹ̀ẹ́ gbẹ̀gìrì téèyàn ò bá rò dáadáa kò ní jiná. torí pé tí n bá sọ agbára ó di agbára yìí ó lè gbọ́dọ̀ wájú ó jẹ́ pé ní àwọn ọ̀tá ó máa sọ̀rọ̀ bó èyí ó sì ti lọ́tà ìdí ẹ̀rẹ̀ tí mo fẹ́ sọ di agbára yìí wá wò ó sórí odó tó ń wò ní ọwọ́ mi òun gangan ni ó ń pè ní gbogbo ọgbẹ bẹ́ẹ̀ ni odó ìgangan òun gangan ni olórí agbára mi àmọ́ tí ọ̀tá bá dóyè ká ọ tí a dóyè ká ọlọ́tọ̀ tí a dóyè ká ọlọ́sì odó yìí òun gangan ni ó fi àmọ́ èèwọ̀ kan oṣù tó ní òun náà ni pé kò gbọdọ̀ jábọ́ lẹ̀ látọwọ́ rẹ <laughs> tó bá jábọ́ lẹ̀ ní àti ọwọ́ rẹ adìẹ ìlú ni o ẹran ìlú ni o èèyàn ni o gbogbo wọn ni òun pátápátá. ẹ̀yin bàbá mi ṣé odó yóò gbọdọ̀ bọ́lẹ̀ lọ́wọ́ mi lójú ogun ni àbí kò gbọdọ̀ bọ́lẹ̀ lọ́wọ́ mi tó bá wà nílé. kò gbọdọ̀ jábọ́ níbi kankan kò gbọdọ̀ jábọ̀ ọmọ mi sọrí tó bá yìí ah, ìlú tí ó bá ti bọ́lẹ̀ ìlú náà para àtàbíẹ́ o àtẹ̀ràn o àtẹ̀yìn onídéyìn gbogbo wọn ní òkúta pátápátá. ẹ ṣeun bàbá mi ṣé ẹ rí bí ẹ ṣe lo odó yìí tí ò bàjẹ́ láyé tí èmi náà wá fi wákàtí ìṣèlérí fún yín tó ní bàjẹ́ nígbà tẹ́mi náà bá lò nígbà tẹ́yìn bá kọjá lọ tẹ́yìn rí bí àgbáre èmi náà ó lóògùn yìí bó ti tó àti bó ti yẹ. ọ̀rẹ́ mi àjànàkú kì í ṣẹ̀rù ọmọdé o o ò bá ru ọ̀rọ̀ yìí ní àròjinlẹ̀ ah. ohun tó bá ti gbélé lọ́wọ́ ó ṣòro láti gbà padà ró gidi o. ọ̀rẹ́ mi kì í ṣe pé mo fẹ́ gbélé lọ báyìí èmi ń sọ̀dí agbára mi fún un torí pé ikú ò dọjọ́ bẹ́ẹ̀ ni àrùn ò dóṣù. Ah! èèyàn tó bá mi pé tó bá mi dàrú ọ̀rọ̀ ẹni bá mi olùkọ́ tó bá mi dàrú owó oṣù èèyàn tó bá mẹlẹ́kẹ́ lè kẹ́. àwọn nílànà ìwà orí. rẹ lógún yọ yẹ mo rékété mo ló dorí agogo àjà tí ò lọ́mọ nú ẹnìkan ò ní fi kéde lu padà padà padà pàbá balẹ̀ ìfọ̀kà ní ìfọ̀kà. sẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ lórúkọ tẹ́ pẹ́ fún àyà mi òkùnkùn mọ̀jì lórúkọ tẹ́ pẹ́ ọ̀sà wọ́n pọ̀ kù gbogbo wọ́n padà yìí símọ̀lẹ̀ wọ́n lọ́rọ̀ ní kú kọ́ wọ́n nẹ́ti kú wọ́n nẹ́ti lọ wọ́n ní kú ata ní pátá ikú òbí ní kòbí ọ̀rọ̀ lọ́rọ̀ lóbi ikú lé lórí àtàlẹ́ Faka, faka, faka. múndé padà padà padà bá ti bábọ̀ wíjọ́ padà bá bọ̀ ìkọ́ ẹ̀mọ́ padà bá dìbà ìdíra díẹ̀ nu ọ̀dọ̀ ọ̀run nù inú ẹ̀dẹ̀ nígbẹ́ àsopalẹ̀ padà ní tìgẹ̀là múndé padà ìlọ ìlọ ìgbọ́ birimu birimu òkùnkù birimu birimu òkùnkù lọ́dẹ́ ọ̀dà tìwọ́tọ́ dẹ́ agbẹ́nu omi ní sapa. kálíkù bọ̀ tó dáadáa o àyè wọ́n sọ dáadáa nípa wa kábíyèsí kódà wọ́n jọ ẹgbọ̀nì lójú o ọba àlà kábíyèsí o ọlọ́run má bàálù ìjẹ ni o àmì o àmì o bàbá kí ló dé bàbá olóyè. ẹjọ́ lójú ogun àmọ́ ń wàá pàyàwó ẹ̀ tóyún tóyún ọmọbìnrin àtàfẹ̀yìn lẹ́yìn àwọn ọ̀tá ikọ̀ ẹ̀gá òkè bá ẹ̀rù ọ̀bà ìbẹ̀ bá dé bẹ̀ tí kì í ṣe ike ọ̀yà ọmọ orúgbó bọ̀ wàhálà ọmọ orúgbó bọ̀ wàhálà ọmọ orúgbó bọ̀ òun náà wàá dé bá wa bẹ̀. ó ti dé ó dé ó ti dé kábíyèsí kábíyèsí ọkàn ọ̀rọ̀ owó. èmi ọmọ pé ẹgbẹ́ kò tó lẹ̀ tẹ́lẹ̀ lórí. ẹ tàn mí ṣáájú ẹ fọrún sísẹ ẹ fi sí mi nú apó ẹ wálẹ̀ ó tó tó ẹ tẹ́nilé ẹni wá sùn sórí ẹ.

bàlà ni ìwọ ni kíni. èmi ni kábíyèsí bàlà kílódé iṣẹ́ ọwọ́ mi ni iṣẹ́ ní gbogbo wàhálà ti ṣẹlẹ̀ lu eh. gbogbo rògbòdìyàn ti ṣẹlẹ̀ lu eh. ọwọ́ mi ni. fáwọnde bí mo ṣe lálàá gẹlẹ nù bí mo ṣe wá tají sójú ayé aláìwá ṣe bá kàbàkà lójú mọ́ àwọn pé ah, ah. aláwọ̀ gbọ́dọ̀ bọ́ ọmọ lẹ́rù kọ́mọ́ lè olóye ké sí ọ eh, aláìwé aláàpẹrẹ ni. bọ́ọ̀rọ̀ bá rí báwọn àbí ẹlẹ́rìí kò léèrè ni ẹjẹ́ àbí ẹlẹ́rìí pé òní ọ̀sọ̀ bá ṣe tọ́ àti bá ṣe rè tí ó fi rọ̀ á lọ́rùn sọ̀sọ̀ fún ọ. òun awo ẹ̀yin awo èmi nìkan ló gbẹ̀rù tó bá ṣe nílò owó má fi rè pé bí iwájú ọkọ̀ ọgbà wo ní ṣe ẹ̀yìn ọkọ̀ ọgbọ́ olùrọ̀jù ọlọ́kàn ló sì àárín ọgbọ́n ìdá ọ̀run ilẹ̀ làkọ́tẹ̀ kájọ fún mi àkúrà yìí. osuna ena ee akunlẹ gbẹlẹgbẹ aláyélayé omi abíọ́dá àlàsàràsàrà omi alẹ odò adé abọ àgbàmọlé wọn rògbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí pé òsùn ọmọ o wàhálà nǹkan ti ṣe ìṣòro ti tẹ̀lé ní fàǹfà o bí omi ti tẹ̀lé ìgbàgbọ́ lẹ́nu. láàrin gẹ́gẹ́ bí mo ti fẹ́ wí lórí àlàtẹ̀ láyé ó jẹ́ wa wípé nínú ìdílé tí a ti bí orí sítá forí yín sọ nǹkan fẹ́ ọ̀fà fẹ́ fi ìlú gbá lọ́hùn ọ̀fà fẹ́ fi ìlú gbá o torí wípé wọ́n fẹ́ bí ọmọ kan nínú agboolé náà tọ́mọ yìí tó bá sì lè fi wáyé ayé Elédùmarè ló gbadé ọwọ́ wa sọnù kábíyèsí olúwa mi ìgbómẹ́kùn bàlá ẹ dákun ẹ tí ì lálàá wípé wọ́n ti adé lọ lórí. ṣé bí àlá tí mo sọ fún ọ náà láti fá fún yìí. tí ọmọ yìí bá ilé ṣe bẹ́ẹ̀ dọ́ba ìtẹ́lé ayé òkà òsè o. ẹ ẹ ẹ ọwọ àti ìgbà ẹ bá wa ń bi fálẹ́rì kémi nǹkan ẹbọ kí ni ètùtù tí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ òfin ní wá sí ìmùsọ̀. etí àṣì ti ta ọ̀sẹ̀ tí òfin ní wá sí ìmùsọ̀ ọ̀dà bífá. ìyàwó ìjọba ìlú èkìtì tó fi kùsẹ̀ ọ̀nà àbáyọ wà. kábíyèsí gbàlà kò sí pààrọ̀ paro awo kan fẹ́lẹ́fẹ́ mọ́. n tá a lè ṣe tí mo mọ̀ lẹ́bọ àtòhun ètùtù gẹ́gẹ́ bí bá ṣe wí kò ju wípé kíni kọ́mọ tá à wí kọ́mọ tẹ̀lé ayé lọ. kọ́mọ ẹ̀ má wáyé rárá. káwálé ayé kálá túnbọ̀ tán ire. ọ̀rọ̀ ọdẹ ni mo tẹ̀lé. kálá túnbọ̀ tán dáadáa wà kó wá fáwọn méjèèjì lẹ́yìn tó sẹ́yìn kó rẹ̀ lẹ́mọ̀. Hmm. araba ní bàbá. ọ̀yẹ́ mi ní kí ló dé ta ní ká wá sọ̀rọ̀ nínú gbọ́ báyìí torí ọkẹ́ balẹ̀ dúró.

kakɔle ɛhɛn kankwame de la agi ɛnɛ ala ŋgɔmi lɔrɔmi wala tɛ ɔrɔn. ṣé iṣẹ́ igi kọ́ lagi àbí kọ́ lóko ni wọ́n fẹ́ bọ́ sọ ni wọ́n àmú wá sínú gbóni ìní bọ́ sọ lóní níbi tó yẹ kí n ti bọ́ sọ àbí ṣé òru ni wọ́n máa bá sọ ọ̀rọ̀ ṣẹ́ igi iṣẹ́ iṣẹ́ omi iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ sọ lè ṣe. ọgbà àlà màá lè ṣe jẹ́ kó gbọ́ iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ tó fẹ́ bá ń ṣe iṣẹ́ kú ni. Ah! padà wá bí jèrè sórí nítorí kí n pè ọ tí mo fẹ́ gbéṣẹ́ kú ìfọ̀ ni pé sórí àwọn Yorùbá ẹgbẹ́ mi tí n bá gbé fún wọn pé kán bá mi ṣe àṣírí mi ò ní bò àṣírí mi lè tú ṣùgbọ́n mo rí pé wọ elédè kejì tẹ́ ìṣèdè wa tí n bá gbéṣẹ́ fún ọ àṣírí ọ wà láàrin mi àti ẹ iṣẹ́ tí ó la owó lọ gidi owó púpọ̀ púpọ̀ tẹ́mi ó gbé fún ìwọ ni o. alako. ee tá a bá ti jẹ́ ọ̀rọ̀ owó kò sẹ́ ìyọnu máa ṣe. owó nìkan kọ́ ìfún onísàárè oko tó pọ̀ ibi tí kòkó wà tí àwọn òbí mi oríṣiríṣi àwọn nǹkan èrè oko tí wọ́n pẹ́ tí wọ́n náà bá délùú yín báyìí tó bá lówó tán tó mọ̀ ṣe ránkà dédè ránkà dédè tó mọ̀ ṣe fún ọ. sáwọn mọ̀ pé ọgá àlà afẹ́lẹ́lẹ́ ọdún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tọkọ sí ìyọnu tó bá ti já ọ̀rọ̀ owó sẹ́kọ̀ọ́ ṣe lọ́rí ẹ̀rọ lọ́rí ìró torí yorùbá ẹ̀rọ ń gbà mí o. sórí iṣẹ́ yìí agboolé wa nìkan ló ti mọ ṣiṣẹ́ fún mi so wá rí ọmọ lọ káàkiri ọmọ ṣe bí ìgbà tó fẹ́ lagi àbí ìgbà tó fẹ́ báwọn èèyàn ra nǹkan ọmọ wọlé sílé tó bá ti rí obìnrin tó lóyún bẹ́ẹ̀ báyìí tó bá ti wá dòru ọmọ wọlé tí ọmọ pa wọn ẹ fọkàn rẹ balẹ̀ so oríṣẹ́ tí wọ́n fún ọ ìfọ̀ ní kinní kan tó pé tó bá fi sára báyìí tó fi wọlé tó fi ṣe tó ṣe kò sẹ́ni ó rí ọ. Ah. ọgọ àlà sáà dá lójú pé ntẹ́ ọ fẹ́ fún mi tó bá ti wọlé tọ́sẹ̀ tó fẹ́ ṣe kọ̀lẹ̀ rí mi kó. kò sí tọ̀hún. tọ̀ wo kò lè mọ̀. Ah, kí ló fẹ́. wo kíní tí mo mú lọ́wọ́ yìí hmm, ọ̀bẹ ni mọ́kànjẹ̀sí ni tí n bá fún ọ tó bá ti wọlé wọ́sà ẹni báyìí Eh, ẹ̀kan ni kò gun kò ní gba méjì. kọ́gun ọ̀nlẹ̀ kọ́kọ́ eh, mọ akajẹ ko eh, àbí kọ́ dẹ̀ kọ́ mọ́ mo fẹ́ gbé ya ọkùnrin o ya ọkùnrin ìgbà tó di pẹ̀lẹ́ ọ̀bẹ rẹ̀ dúró ojú bá kọ́ mọ́ yẹ. ntọ́wà mọ̀ sí ni pé lágbo ní wa wọ́n mọ̀ ṣe bí ẹni tó fẹ́ lagi tó fẹ́ pọn mi wọ́n mọ̀ rìn káàkiri tiẹ̀ mọ̀ ṣiṣẹ́ kankan tó fi mọ̀ mọ̀ pé wọ́n ti lóyún ó ti gbọ́. a ti fún mi ní ẹsẹ̀ màá jẹ́ iṣẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ lórí ọwọ́ ni o má pàrọ̀ ìyàwó tó bá ń lọ oko máa kúra ìrọ̀lẹ́ ayé làwà ò nínú ara wa ẹni àmì. àṣàkẹ́ sóòní dìde kó wọlé wá ni gbafẹ́rẹ́ ni ó dé. wọ́n ń gbafẹ́rẹ́ bò ìdẹ́dàgùn wọn wọlé wájà yìí. sọ́ọ̀rì pẹ́lẹ̀ ti sú báyìí. àṣàkẹ́ dìde ọmọ kò tọ́ wa o dìde o. wàhálà yín pọ̀ baálé mi bí bá ṣe tán wọlé. àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ ní tí òun wá ń di àkọ́sù ó rìn de wura. o. wàhálà yín pọ̀ baálé mi bí bá ṣe tán wọlé. ó ah! dà. ẹ eh, kí ni baálé mi.

aya mi ló lóun fẹ́ mọ̀ yín bàbá òun ló jẹ́ ká wá. ṣé ọmọ ìlú yìí ni ìwọ náà ni torí ojú wo àti aya rẹ yìí n ò fi bẹ́ẹ̀ rí láàrin ìlú yìí. Ah, ah, bàbá ah, ẹ sì wá dá ojú mi mọ̀mọ́ èmi ni ọmọ bàbá lẹ́àdí lágbóló eyín ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìlú ajérọ̀mí òun ni mò ń gbé ibẹ̀ ni mo ti ń ṣe àtìpó mi liadi kan náà lágbólé wa lẹ́yìn nbí ọmọ rẹ̀ ni ọ́ ah, ah. yóò dà fún yóò dà fún. ẹ bàbá èmi ni mo ní mo fẹ́ mọ̀ yín olójẹ́ kèmi àti baálé mi jọ wá inú mi wá dùn pé mo fojú kàn yín lónìí ẹ pẹ́ lórí oyè yín ẹ sì kú múra ọdún bàbá. ìmúra ọdún nù èmi nù èmi bàálà nù bàálà tó jọba àlùbọ̀ mi. bàbá o bàbá ó wá ní ẹ̀bùn kékeré tèmi àti baálé mi pẹ̀lú bá fẹ́ wá gbé fún yín fún tọ́dọ̀. ẹ sì kú múra ọdún. ẹ yọ wẹ bẹ́ẹ̀ tí ẹ gbà gbà ẹ bàbá ẹ̀bùn kékeré tí aya mi mú wá fún yín. eléyìí mọ ọmọ kẹjẹgbẹ. yóò kàǹkà bàbá. ẹ ṣeun. ẹ jẹ wá. ẹ ti máa ń lọ ní ìsọmọ àbúrò. bàbá a ti ń lọ tó bá dìgbà ọdún á wà padà wá. rárá o bàbá bẹ́ẹ̀ ni mo sì fẹ́ dọ́jọ́ ìyá ọkọ mi kí n bá wọn ṣeré díẹ̀ tó bá dọjọ́ rọ̀ á máa padà sí ibi ìtajà. ọ̀dà ilé náà lẹ ṣe wà òsòkè ó tì gbogbo bàtú àti bàtú láàárẹ̀ ìlú yìí tẹ́ bá ń lọ nǹkan kò ní ṣe é ẹ ẹ fún mi. ṣe mo sọ fún ọ. ọmọlúwa ibikíbi tó wù wà á gbogbo àwọn tó ṣàtìpó lọ gbogbo wọn ni ó wà sọ́dọ̀ olúwa. baálé níwò yìí wọn ni àwọn aṣọ lọ́wọ́ mi baálé lo òṣùpá kan nínú ìlú mi. ẹ yọ ọyà ìdàgbòrí òṣùpá kan tẹ fẹ lò ẹ lò méjì sa abin da ya sa ya riga ya mutu ya mutu aṣẹ́ ti ṣe kó ya mutu. wọ́n bẹ̀rẹ̀ lẹ̀. jàkàjàkà kígbà tó dẹ́sẹ̀ yìí. oníyẹ̀sì mi o kèrè jìnnà. tuntun àlejò ayé gbogbo yóò máa ṣe láyé ẹ pàdúrà máa bá òun ṣe ẹ bá òun lò gbà á obìnrin yẹ hmm, ìyẹn máa láṣọ òun àfàyẹlẹ fọmọ fọmọ máa ṣe tẹ èmi olúgbó mò ń ṣe yẹ òtún àkẹ́sì fún mi ṣe ẹ pàṣẹ o ẹ jẹun. ẹ bá ṣe á kò tí ì tán kò tí ì tán ẹ sẹ́ẹ̀rì ẹ jẹ́ ìjẹ́wọ́ ìjẹ́wọ́ ṣé nígbà tí ẹ wá rán gbódò ogun lọ sí inú igbó tẹ ní kó lọ mú ọmọ wa wọn wá ní tó bá yẹ mọ́ ọmọ wọn lòlù gbogbo àṣírí ìlú pátá ni ó tú mi ò tún ṣe dábì ọgbọ́n mi. bàálà gbódò ogun wọn ṣe tógó kan dé ni. ó sì yẹ ẹ mọ̀ wípé ẹ̀kan lèmi jagun lọ́dún bá a bá jagun kan tán ọdún òyìnbó a tó lọ rè jà mí. bó irú ogun ètí kábíyèsí pè mí pé wọn á lọ yóò yé mi. gbódò ogun bẹ́ẹ̀ torí igbá tó tó gbá báyìí oníṣe baálé omi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ níṣe baálé odò ẹ̀ torí pa àmọ̀ pé wọn náà la kíkanjú ọkùnrin tó lè ṣiṣẹ́ náà fún wa ni wàhálà lásìgbò tìlú ìkó sí nípa ìjì burúkú tí ń fẹ̀ nípa ìjì burúkú tí ń fẹ́ afẹ́fẹ́ burúkú tí ń wọlé tí ń gbé tọmọdé tẹrú tí ń gbàgbà ó ní nígbà tá a gbé fàjẹlẹ̀ nífa wa sọ fún wa pé nínú aginjù igbó ibẹ̀ ni ìrókò agúnrégégé ibẹ̀ ló wà wọn wá lọmọkùnrin kan bẹ́ẹ̀nbẹ́ lọ́dọ̀ olùgbò tá a bá ti débẹ̀ tá a bá ti rọmọkùnrin mu gbogbo làásìgbò pé yóò rodò yóò lọ sinmi ní wàá wò pé ta ló lè kojú ogun náà náà fi níwọ ni. tán ló fà á kékọ́rí tán ló lọ mo wá wò pé tèmi bá a là bá ti gbéra tí n bá wá bọ̀ gbogbo tó bá bọ̀ sọ́tọ̀ ọba gbà bí bá ti déwájú ẹ̀ ó ti dàṣẹ olójé ni bá a la ẹ tóbi lọ́ọ̀ mi o wọ́n mọ̀ pé epo nìrọ̀jú ọbẹ̀ ẹ̀yin náà nìrọ̀jú mi ẹ̀yin lẹ lè bá mi sọ ẹ̀yin lẹ lè pálásẹ̀ tí ọ̀jẹ̀ ń lọ. wọ́n lọ torí kì í ṣogun kan tó fẹjú ogun elémi hóró kan ni wọ́n lọ wọ́n sì mú dé. ṣùgbọ́n mọ̀ mọ̀ ń bọ̀ sáàrin ìlú báyìí. ò ní ti ṣe àwọn alálẹ̀ ó sì mọ̀ tì ọ́ lẹ́yìn wá gbá o ètí àwọn kábíyèsí sọ fún ọ pé tọ́ba ti lọ́nú gbé yìí tọ́ba ti rọmọ yìí kó mú lóòyè bọ̀ sáàrin ìlú èmi ọ̀gbáyùn bọ́ba ti rọmọ yìí ìyẹn jú ẹ̀ sínú gbó bàbá wa ń lọ bá ń wá aṣọ funfun pélébé kan bá ń fi yí ẹ̀jẹ̀ rẹ̀ bọ̀ ó kan tí mo fẹ́ fi ṣe. bàbá wulẹ̀ mo wọ̀ ló mọ́ bí n bá ti mú débì kan kí n dẹ́mi ẹ̀ légbodò kí n faṣọ kẹ́jẹ ẹ̀ ipa abẹ́rẹ́ yín ló kù ló ọ̀rọ̀ ilé ayé o kò fi ẹnì kankan hùwà. araba ní bàbá ẹ̀yà bàbá ní bàbá àwa nítorí pálábà ni bàbá ẹni abálábà ni bàbá lálàbà ó gbàdàbà láràbà kó lọ gbé fún bàbá láràbà kí bàbá láràbà jí àdàbà kó má ṣe fún àlàbà ní àdàbà jẹ ọmọ ẹnìkan ò ló lé ayé gbó ayé ò sí fẹ́ nìkan ò alágbára ẹ̀ sọ pẹ̀lẹ́ lẹ́jọ́ fún ìlú. báyìí ní ti ṣe tí kí ni ti ṣe ẹ ti pa nǹkan lu náà o. bíbó. irú oògùn tẹ ẹ rán lọ bí ọlọ yìí eh. kò yẹ ká ẹni jọ lọ. kí ló dé kí láwa ń di epo ọfẹ rogun kó rogun ṣé nítorí wàhálà tí ń ṣẹlẹ̀ ń lù kí ló lè tùbà kó lè tùsẹ náà fi ní kó lọ fi tọ̀nà kódà gẹ́ngbà tí ọ̀fẹ́ gbà sáwọn ọba lẹ́nu. bèbè mo fàṣẹ sí fún un. àṣẹ tẹ ẹ fi sí gangan lọ rán kí ló dé kò yẹ ká ẹ fàṣẹ sí. bẹ́ẹ̀ bá fàṣẹ sí bí ọ̀rọ̀ elédùà ni torí wípé ogun tó lọ yìí mm. tọ́ba ilé bọ̀ tó mú ọmọ yìí bọ̀ mm. ọmọ yìí ọ̀jọ́ kó wálé ayé ọmọ tá à ń pa nǹkan nu náà torí rẹ̀ mm. tá à ń dọ́gbọ́n kọ́lọ́mọ yẹn bí ẹ́. Ah, ṣé kọ́mọ̀dé ni ó lè rọ rẹ̀ ìwọ fọkànbalẹ̀ tẹ́mi bá mọ̀ bá ní kíbi ò ní jẹ́ ọ lọ ṣùgbọ́n bó ṣe wá lọ iná kò tí ì bàjẹ́ jù ìwàjọ orí ilé báyìí kọ́mọ̀délé wọn ò jò rọ́nà kọ́mọ̀dọ́nà wọn ò jò tó korokòdókòrókòtò sórí ní tí wọ́n ṣe fún ni pé wọ́n ṣe mọ́nà ni n ò ní jọ́rọ̀ mọ̀ mú wọ̀lú. wọ́n fọkàn ẹ balẹ̀ fọkàn ẹ balẹ̀ mo ti wọ́n ṣe. àdàbàjẹ́ ọmọ ẹnìkan ò ló lé ayé gbó ayé ò sí bẹ́ẹ̀ nìkan o. olùmìnira ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹyẹ ọyẹ ẹṣọ ẹṣọ ẹyẹ wá gbé ìṣẹṣọ ju pẹ̀lú ìtì. ẹni afojú okùn mú kọ̀ jẹ́ ní agbára ẹwo tí bá a la sí. kábíyèsí. bá a láre tí kọ́mọ́ fún mi yọ ọmọ bá dépò. ó gbàgbọ́ wípé lè ṣẹbọ lè ṣògùn bá a ṣe wáyé páàrí láàrin. bàbá pẹ̀lú gbogbo tó ti ṣẹlẹ̀ sí ẹ̀tẹ̀ mi ọmọ ẹni ọgbà kó bàlà bí bàlà ṣe ń lọ kò ní dé yóò lọ rè kú ni ọmọ ẹni ẹjọ́ papọ̀ bàlà ó àyè tó bá lọ́mọ tẹ́lẹ̀ ló yẹ kí wù. Edumare tó kọlà ọwọ́ wa ó ti mọ ohun tí a fẹ́ jẹ́ ó ti mọ ohun tí a ò jà ó ti mọ ohun tí a ò jà lọ́la ó ti mọ gbẹ̀yìn wa. ó jọ bí òwe ó jọ bí òwe ó jọ bí òwe gbódòrógún. àforin kìlọ̀ ìwà fẹ́ni tó bá fẹ́ gbọ́. àforin kìlọ̀ ìwà fẹ́ni tó bá lóye òye.